Iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkànlélógún. Nígbà tí a dágbére fún wọn tán, ọkọ̀ ṣí, a wá lọ tààrà sí Kósì. Ní ọjọ́ kejì, a dé Ródọ́sì. Láti ibẹ̀, a lọ sí Pátárà. A rí ọkọ̀ ojú omi kan níbẹ̀ tí ó fẹ́ sọdá lọ sí Fóníkè. Ní a ọkọ̀ bá ṣí. Nígbà tí à ń wo Kíprù lókèèrè a gba ẹ̀gbẹ́ ọ̀tún ibẹ̀ kọjá a bá ń bá ọkọ̀ lọ sí ilẹ̀ Síríà a gúnlẹ̀ ní ìlú Tírè nítorí níbẹ̀ ni wọ́n fẹ́ já ẹrù ọkọ̀ sí a bá àwọn ọmọ ẹ̀yìn Jésù kan níbẹ̀ a bá dúró tì wọ́n níbẹ̀ fún ọjọ́ méje àwọn ọmọ ẹ̀yìn Jésù yìí sọ ohun tí ẹ̀mí mímọ́ fi hàn wọ́n fún Pọ́ọ̀lù pé kí ó má lọ sí Jerúsálẹ́mù nígbà tí ọjọ́ tí a ó gbé níbẹ̀ pé. Agbera gbéra láti máa bá ìrìn àjò wa lọ gbogbo wọn àti àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn sìn wá dé ẹ̀yìn odi a bá kúnlẹ̀ lórí iyanrìn ní èbúté a gbàdúrà ni a bá dágbére fún ara wa a wọ inú ọkọ̀ àwọn sì padà lọ sí ilé wọn láti Tírè a bá ń bá ìrìn àjò wa lọ títí a fi dé Tólẹ́máìsì níbẹ̀ a lọ kí àwọn onígbàgbọ́ a sì dúró lọ́dọ̀ wọn fún ọjọ́ kan ní ọjọ́ kejì a gbéra a lọ sí Kesaria a wọ ìlú Fílípì a jíyìn rere ọ̀kan nínú àwọn méje tí àwọn ìjọ Jerúsálẹ́mù yàn ní ìjọsí lọ́dọ̀ rẹ̀ ni a dé sí ó ní ọmọbìnrin mẹ́rin wúńdíá ni wọ́n wọ́n a sì máa sọ àsọtẹ́lẹ̀ a wà níbẹ̀ fún ọjọ́ púpọ̀ nígbà tí à ń wé yìí ni agabu aríran kan dé láti Jùdíà nígbà tí ó wá sọ́dọ̀ wa ó mú ọ̀já ìgbànú Pọ́ọ̀lù ó fi di ara rẹ̀ tọwọ́ tẹsẹ̀ ó ní. ẹ gbọ́ bí ẹ̀mí mímọ́ ti wí báyìí ni àwọn Júù yóò di ọkùnrin tí ó ní ọ̀já ìgbànú yìí ní Jerusalem wọn ó sì fà á lé àwọn tí kì í ṣe Júù lọ́wọ́. nígbà tí a gbọ́ ohun tí Ágábù wí àwa àti àwọn tó ń gbé ibẹ̀ bẹ Pọ́ọ̀lù pé kí ó má lọ sí Jerúsálẹ́mù ṣùgbọ́n Pọ́ọ̀lù dáhùn pé. kí ló dé tí ẹ ń sunkún tí ẹ mú ìrẹ̀wẹ̀sì bá ọkàn mi mo ti múra ẹ̀wọ̀n àti ikú pàápàá ní Jerúsálẹ́mù nítorí orúkọ Olúwa Jésù. nígbà tí a kò lè yí i lọ́kàn padà a bá dákẹ́ a ní. ìfẹ́ Olúwa ni kí ó ṣẹ. lẹ́yìn tí a gbé ọjọ́ bíi mélòó kan ní Kesaria a palẹ̀ ó di jerusalemu àwọn ọmọ ẹ̀yìn jésù ní kẹsàríà bá wa lọ wọ́n mú wa lọ sọ́dọ̀ ẹni tí a ó dé sí ilé rẹ̀ minasoni ará kipru kan báyìí tí ó ti di onígbàgbọ́ tipẹ́tipẹ́ nígbà tí a dé jerusalemu àwọn onígbàgbọ́ gbà wá tayọ̀tayọ̀ ní ọjọ́ kejì pọ́ọ̀lù bá lọ sọ́dọ̀ jákọ́bù gbogbo àwọn àgbààgbà ni wọ́n pèsè síbẹ̀. Si nígbà tí Pọ́ọ̀lù kí wọn tán ó ròyìn lẹ́sẹẹsẹ iṣẹ́ tí Ọlọ́run lò òun láti ṣe láàrin àwọn tí kìí ṣe Júù nígbà tí wọ́n gbọ́ wọ́n fi ògo fún Ọlọ́run àwọn náà wá sọ fún un pé. wò ó ná arákùnrin ṣé o mọ̀ pé ẹgbẹẹgbẹ̀rún ni àwọn Júù tí ó gba Jésù gbọ́ tí gbogbo wọn sì ní ìtara sí òfin Mósè wọ́n ń sọ nípa rẹ̀ pé òun kọ́ gbogbo àwọn Júù tí ń gbé àárín àwọn orílẹ̀-èdè mìíràn pé kí wọ́n yapa kúrò nínú ìlànà Mósè wọ́n ní ó sọ pé kí wọ́n má kọ ọmọ wọn nílà àti pé kí wọ́n má tẹ̀lé àṣà ìbílẹ̀ wọn mọ́ èwo ni ṣíṣe ó dájú pé wọ́n á gbọ́ pé o ti dé bí a bá ti wí fún ọ ni kí o ṣe àwọn ọkùnrin mẹ́rin kan wà lọ́dọ̀ wa tí wọ́n ti jẹ́jẹ́ mú wọn kí o lọ bá wọn wẹ ẹ̀jẹ̀ náà kúrò san gbogbo owó tí wọn ó bá ná àti tìrẹ náà kí wọ́n fa orí wọn èyí yóò jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé kò sí òótọ́ nínú gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa rẹ̀ wọn yóò mọ̀ pé júù hàn hàn ni ọ́ àti pé òun pa òfin Mósè mọ́ ní ti àwọn tí kìí ṣe Júù tí wọ́n gba Jésù gbọ́ a ti kọ ìwé sí wọn pé kí wọ́n yẹra fún oúnjẹ tí a fi rúbọ sí òrìṣà àti ẹ̀jẹ̀ àti ẹran tí a lọ́ lọ́rùn pa kí wọ́n sì ṣọ́ra fún àgbèrè. ní ọjọ́ keje Pọ́ọ̀lù mú àwọn ọkùnrin náà ó ṣe ètò láti wẹ ẹ̀jẹ̀ wọn kúrò àti tirẹ̀ pẹ̀lú ó wọ tẹ́ḿpìlì lọ láti lọ ṣe ìfilọ̀ ọjọ́ tí àkókò ìwẹ̀nùmọ́ wọn yóò parí tí òun yóò mú ọrẹ ti ẹnìkọ̀ọ̀kan wọn wá. nígbà tí ọjọ́ méje náà fẹ́rẹ̀ pé àwọn Júù láti Asia rí Pọ́ọ̀lù nínú tẹ́ḿpìlì wọ́n bá ké ìbòsí láàrin gbogbo èrò wọ́n sì dọwọ́ bo Pọ́ọ̀lù wọ́n kígbe pé. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì ẹ gbani o ọkùnrin tí ń kọ́ àwọn èèyàn nígbà gbogbo láti lòdì sí orílẹ̀-èdè wa àti òfin Mósè àti ilé yìí nìyí ó tún mú àwọn gíríkì wọ inú tẹ́ḿpìlì ó wá sọ ìdí mímọ́ yìí di àìmọ́. wọ́n sọ báyìí nítorí pé wọ́n ti kọ́kọ́ rí tirofimosi ará éfésù pẹ̀lú pọ́ọ̀lù láàrin ìlú wọ́n wá ṣe bí pọ́ọ̀lù mú un wọ inú tẹ́ḿpìlì ni gbogbo ìlú bá dàrú àwọn ènìyàn rọ́ lọ sọ́dọ̀ pọ́ọ̀lù wọ́n bá mú un wọ́n wọ́ jáde kúrò nínú tẹ́ḿpìlì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá ti gbogbo ilẹ̀kùn wọ́n fẹ́ pa á ni ìròyìn bá kan ọ̀gá àwọn ọmọ ogun pé gbogbo Jerusalem ti dàrú lójú kan náà ó bá mú àwọn ọmọ ogun pẹ̀lú àwọn balógun ọ̀rún tí ó wà lábẹ́ rẹ̀ ó sáré lọ bá wọn nígbà tí àwọn èrò rí ọ̀gágun àti àwọn ọmọ ogun wọ́n dáwọ́ dúró wọn kò lu Pọ́ọ̀lù mọ́ ọ̀gágun bá súnmọ́ Pọ́ọ̀lù ó mú un ó bá pàṣẹ pé kí wọ́n fi ẹ̀wọ̀n méjì dè é ó wá wádìí ẹni tí ó jẹ́ àti ohun tí ó ṣe àwọn kan nínú èrò ń sọ nǹkan kan àwọn mìíràn ń sọ nǹkan mìíràn nígbà tí ọ̀gágun náà kò lè mọ òtítọ́ ọ̀rọ̀ náà nítorí ariwo èrò ó pàṣẹ pé kí wọ́n mú Pọ́ọ̀lù lọ sí àgọ́ àwọn ọmọ ogun nígbà tí wọ́n dé àtẹ̀gùn ilé gbígbé ni àwọn ọmọ ogun ní láti gbé Pọ́ọ̀lù wọlé nítorí ojú àwọn èrò ti ẹranko ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n ń kígbe pé. ẹ pa ẹ pa ẹ pa ẹ pa ẹ pa. bí wọ́n ti fẹ́ mú Pọ́ọ̀lù wọ inú àgọ́ ọmọ ogun ó sọ fún ọ̀gágun pé. ṣé kò léèwọ̀ bí mo bá bá ọ sọ nǹkan kan. ọ̀gágun wá bi léèrè pé. o gbọ́ èdè gíríkì ìyẹn ni pé kì í ṣe ìwọ ni ará íjíbítì tí ó dá rúkèrúdò sílẹ̀ láìpẹ́ yìí tí o kó ẹgbàajì àwọn agúnbẹ lẹ́yìn lọ sí aṣálẹ̀. Pọ́ọ̀lù dáhùn ó ní. Júù ni mí, ará Tásù ní ilẹ̀ Sílísíà, ọmọ ìlú tí ó lókìkí ni mí. Gbà mí láàyè kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀. Nígbà tí ó gbà fún un, Pọ́ọ̀lù dúró lórí àtẹ̀gùn. Ó gbọ́wọ́ sókè kí àwọn ènìyàn lè dákẹ́. Nígbà tí wọ́n dákẹ́, ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní èdè àwọn Hébérù.